أعوذ بالله من الشيطان الرجيم تشكرون واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إن كنتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بما تحسنون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 فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí owó tó ṣe ọ̀rọ̀mọ̀bọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì sí òun tó ṣe ń lọ́rùn fún gbígbà fọ́ra abẹ́rẹ́ ọba náà èyí tí ó ṣẹ́kù nínú oṣù ọ̀rọ̀mọ̀bọ́ọ̀lù náà ọlọ́run tó ní kí a fi àlàáfíà gbà tó sì tẹ́wọ́ gbà lọ́wọ́ wa. Atọ̀rọ̀ ìkẹ́ الله محمد صلى الله عليه وآله وسلم وضعوا عليه النبي وصحابه دوتي أمتلي لنا النبي صلى الله عليه وسلم كل جبن للقيامة على الوقت في كثير الترهيس في تايوان آه، تفسير القرآن في àǹbáwọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ máa ń dá lẹ́yìn àwà àyà ẹlẹ́ẹ̀kẹfà. Àyà yìí ọjọ́ ọ̀kan nínú àwọn àyà tọ́lọ̀ ti ṣàlàyé nítorí oṣù pẹ̀lú ọ̀rọ̀ bí a ti máa jọ́ pé ọlọ́wọ́ ọba pàtàkì jùlọ báwo ni a ṣe máa ṣe àlùwàlá bákan náà kí àbárí àlùwàlá ṣe kí ni nǹkan tí a tún ṣe tí a bá fẹ́ sin ọlọ́run ọba ẹ̀rín tí wàá ka ẹ̀kọ́ hàn dáadáa tí ló máa rí pé kò sí nǹkan tí ó àpapọ̀ nínú hadith Nabi sallallahu alaihi wasallam àti Al-Qur'an. Àlẹ́ tó wá jìnà sí Al-Qur'an tó jìnà sí ẹ̀sìn ọlọ́wọ́ ọba tó ṣe pé ìfẹ́ ló làákàyè náà ni ó ń bára lé tó bá jókòó lórí àga àga ńlá pẹ̀lú ìmọ̀ kékeré àdáwò ńláńlá ni lọ́kàn mọ́ ba lọ. irú rẹ̀ kọ́ á lè fún àwọn tí wọ́n ní ẹ̀sìn ṣe kò ní fún ọ kò ní tí kán rí ìsinmi. torí ẹgbẹ́ kan máa rán kẹ́kẹ́ rán lọ kẹ́kẹ́ rán lọ sí wọn òwò fẹ́ máa dá padà. ẹ̀yin tẹ̀sí lágbóyè ó pé à eléyìí kókó bá rẹ̀ náírà yín o nígbà yìí ti ṣàlàyé rẹ̀. ẹ̀wọ̀n قال كثير من السلف في قوله إذا قمتم إلى الصلاة أي طبعا ما تقف الجميع ونقول يا أيها الذين آمنوا حتى ينبع قولوا يعني كيف يا مسلمين إذا قمتم إلى الصلاة nígbà tí ẹ bá fẹ́ kírun ìgbà tí ẹ ń gbèrò kí mo fẹ́ kírun ìmáàmù Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn tó bá ní àwọn aṣáájú wa àwọn òwe àwọn kan sábà lẹ́nu tó wọ́n wà lórí ìpínlẹ̀ àwọn tabi'un àwọn tabi'u tabi'un wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́tọ̀ pé إذا قمتم إلى الصلاة يعني وأنتم محدثون تشكي أباني أبلارا أبكروا ẹ̀gbẹ́ wà ní ara yín àwọn mìíràn ìdá kúntùm ìlà sọ̀láàtì ìdá kúntùm mìíràn náwómi ìlà sọ̀lá yẹn pé ẹ jí lójú oorun ẹ wá wọn kọ ẹgbẹ́ lọ lè kírun tó lórí kẹsí wa ní wàkìlá ahùnmá kọrí bọ́ọ̀lù wípé ìtumọ̀ méjèèjì yìí náà ó súnmọ́ra wọn ó súnmọ́ra wọn tó àwọn mímu ọ̀hún ikú ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní bẹ́ẹ̀ alimáàdà àẹ́mú bìdárík àẹ́mú mìndárík wọ́n ní ọ̀rọ̀ yẹn tó fẹ̀ jù bẹ́ẹ̀ lọ kì í ṣe pé ńgbà tá a bá fẹ́ ní ẹ̀gbẹ́ lára tá a ti fẹ́ kí ọ̀hún àbí kì ṣe pé ńgbà tá a bá fẹ́ jí tá a ti fẹ́ kí ọ̀hún ipe gbogbo ìgbà ní pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ti fẹ́ kí ọ̀hún. لون كثير فالآية آمرة بالوضوء عند القيام إلى الصلاة وإن آية هي آية قال شريك gbogbo gbàtẹ́ bá ti fẹ́ kírun gbogbo gbàtẹ́ bá ti fẹ́ kírun nǹkan tẹ́ ṣe ni pé ẹ ṣàlùwàlá tí wọ́n ní ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn tí wọ́n mú ní kẹ̀síra mẹ́rin wá sí lọ́sọ̀rọ̀ wọ́n tí wọ́n mú wá lè fi ó ní tó bí oríṣi ọ̀nà mẹ́ta lórí ìlà kúntún ìlà sọ̀là tí bẹ́ẹ̀ bá gbèrú láti ṣe wọn. wọ́n ní aláàkìn wọ́n fi àkàkìn mọ́kìlì wájú wọn. wọ́n lọ tó bá ní ẹ̀gbẹ́ lára tó bá fẹ́ kírun kó ṣe nǹkan tí fi ń jẹ́ ìmọ́ra dandan ní ìmọ́ra rẹ̀ yẹn. وفي حق المطهر ند ẹni tó wá ṣe pé òun ò lẹ́gbẹ̀ẹ́ lára bá a ṣe kí wọ́n gírígù tán àlọ́lá rẹ̀ lè já títí sásìkò ìṣá ìfi tó irú ẹni yẹn nǹkan lè rò yẹn ẹni bá rẹ̀ mọ́ wọ́n ní kí irú ẹni yẹn kó tó ń ṣe àlọ́lá míì wọ́n ní ní ó dìbò nù níta kàn fẹ́ ni kì í ṣe dandan. tòun wá ní kẹrí àyà tí a ń kà yìí wọ́n ní èyí tó kọ́kọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi gbogbo ìgbà tí ẹ bá ti fẹ́ kí ọ̀rọ̀ gbogbo ìgbà tí àwọn ẹ bá ti fẹ́ kí ọ̀rọ̀ wọ́n ṣàlùwà lá wọ́n tó wọn ò tó àlọ́lá gbẹ́ngbẹ́ni kan ṣàlùwà lá tó wọ́n dẹ́rẹ́ ká ṣíkì dá ilé Islam nígbà tí Islam kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́rọ̀ nípa pé ilé tó ń yóò ṣe kọ̀ gbàgbéyà ni wọ́n wá pa ara rẹ pé ń rò gbogbo ìgbàkọ́lẹ̀ máa ṣàlùwàlá máa bóyá ni pé ìgbàgbé bá ti rí pé ara yín ò mọ́ ìgbà wọn ní pé ṣàlùwàlá ẹni tó kí wọ́n bẹ̀rẹ̀ fún wa ní ṣàlùwàlá wọn ò tí ì kò ní ìdíkó tó wọlé fún àlùwàlá ní ìṣe wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípìnlẹ̀ nípìnlẹ̀ òkè wọ́n bẹ̀rẹ̀ àlùwàlá rẹ̀ já kọjá ọlọ́ṣàlùwàlá tó bá fẹ́ kí ìṣá ìgbà tó wáyé kàtẹ́bí wáyé òkè ẹ má ṣe báwọn náà. tó ọlọ́run wáyé pé yá yọ lọ́wọ́ iná àmàlù ìdá kóńtù ìdá sọ̀dá sí wọ́ọ̀bù sílù ojú àpò. tẹ bá fẹ́ lọ lè tẹ bá gbé òpẹ́ fẹ́ kí ọ̀ olùwà ní wọ́ọ̀bù sílù ojú àpò ẹ̀fọ́ ojú yín mẹ́kẹ̀kẹ̀lẹ́ ayé o kí ọlọ́run kọ́ dákọ̀ọ́ ojú ẹ̀fọ́ ojú yín wà àìdíyàkùn ilẹ̀ mọ̀ọ́fíìfì ẹ̀fọ́ ọwọ́ yín méjèèjì dé ìgbọ́n ojú mélòó ojú ọwọ́ wọ́n tàṣúwú bí òwúsíkù olúwa ní kẹwàá tó fi ọwọ́ kẹfì pa orí yín ilẹ̀ wọ́n sọ wọ́n bí owó dìbò ẹ fi pa orí yín wà àrùjúlàkùn wà àrùjúlàkùn mọ́nà wà ń sọ wọ́n àrùjúlàkùn àwọn kan wíwẹ̀ mú kúrò má padà wá síbẹ̀ amẹ́ni kan tún lọ báyìí náà wọ́n sọ wọ́n bí owó ti kún olùwà ẹ fi ọwọ́ pa orí yín wà àrùjúlàkùn ẹ̀fọ́ ẹ̀ṣẹ̀ yín ìlẹ́lùkà ẹ̀bẹ́ yìí ni dókòkò ẹ̀ṣẹ̀ méjèèjì nǹkan mẹ́rin tó lọ́wọ́ bá dákọ̀ lọ ó dákọ̀ ojú àkọ́ ó dákọ̀ àìdí àkọ́ ó dákọ̀ òwò ìkò bákan náà àti àròjù làkọ̀ ẹsẹ̀ orí ọwọ́ ojú nǹkan mẹ́rin tó lọ́wọ́ bá dákọ̀ lọ. Ibi ilẹ̀ yóò ti mọ̀ ike gbogbo ẹni bá ń sọ pé kùrọ̀ánì náà lòun fẹ́ lò wípé òun ò lo hadith anabi sallallahu alaihi wasallam ẹni yẹn kò lè ṣe islam nǹkan ní ẹni ṣe kó ti ń hadith tí ó takò alukur'an tí ìfipé ń ṣàlàyé alukur'an ní kéwọn ní hadith tó ọgbà òun hadith tí bá ń ṣàlàyé tó ní ó pé àbọ̀mọ̀ ni àbọ̀mọ̀ ni ń lónìí sànú ilẹ̀ yorùbá wọ̀nyí ńlá tí ìbá ti fáwọn afáàn tún náà tọ́lọ̀ fi sànú ilẹ̀ yorùbá lásìkò yìí wọn máa yìí wọ́n da ẹ̀kọ́ olúbáwọ̀ yẹn lójú ló kọ pé àwọn gbé ìmà àwọn gbé ìmà dé dákò ìmọ̀ wo ló ju Al-Qur'an lọ ìmọ̀ wo ló ju hadith Ànábì sallallahu alaihi wasallam lọ. tó tẹ́lá ń gbọ́rọ̀ wọn tẹ́lá ń gbọ́rọ̀ àwọn ènìyàn ẹ wà ní kò sí ẹni tó wà sí ìdí ẹ̀ nínú ọmọ tí wọ́n ti fẹ́jọ́ ọmọdé tí wọ́n tọ́jú ọmọdé tí wọ́n ṣe pé ó ń kálukú ní àwọn tó wá ń jẹ́ àwọn àbá tó náà ló mọ ní nǹkan tí wọ́n bá fèsì lásìkò wọn pé wọ́n yìí láyé òde lọ kó lè ba ètò ọlọ́wọ́ bá jẹ́ ìtumọ̀ pé ọlọ́wọ́ bá ń fẹ́ ìsìn rẹ̀ náà nìyẹn nǹkan tó bá já ṣètọ́ ni mo fẹ́ ń wọ̀ bẹ̀rẹ̀ pé kódà ń gba ní ìṣètò náà máa ń lo àwọn tí wọ́n súnmọ́ nǹkan yẹn gẹ́gẹ́ ìjọ ọmọ ènìyàn láre ọmọ bàbá dámọ̀ ní ọmọ bàbá dámọ̀ tí ó ti yẹn kan lérí àga rẹ̀ kò wọ́ sí àga tó wà lóko wọn ní àwọn bàbá dámọ̀ ní tó etí sì ń sọ ọta kò ojú bàbá dámọ̀ gẹ́gẹ́ ń sọ ọta kò tó ọ̀là àbùkù gbọ́kànlé wà lórí irú ní ọ̀gbọ̀ ó ní ọlọ́wọ́ ọmọ ọ̀rọ̀ ó ní kókó ní ẹ̀rí rí ní Kùránì ìtọ́nà ti ní ẹ̀ka yìí là ẹ̀ka làtàrí ẹ̀sí wọn bẹ̀rẹ̀ ẹ̀sí ìṣá ó ní tọ́lá kò sínú àdìsá lẹ́yìn ohun oníjà ó ní báyìí yẹn ti rí báyìí lẹ́yìn ti ń ṣe wọ́n ló jẹ́ kí wọ́n mọ̀ ní ẹwọ ẹwọ báyìí hádà hádà yàtọ̀ àálí hádà mo bí yìí rẹ̀ tí ó ṣe

tó o sì gbọ́dọ̀ bá wọn máa ṣe máa ṣe tó ẹnu tó máa rí tí bàbá wọn máa ń ṣe tán máa ń sọ máa ṣe yí òun nìkan. tó àwọn eléyìí o fẹ́ tí o ṣe ẹ̀rí tí bàbá rẹ̀ ń sọ kò ní tí bàbá rẹ̀ ń ṣe. bàbá rẹ̀ ní ọlọ́run rẹ̀ jèbèrè ṣé bàbá mi ò kọ́ ọlọ́run rẹ̀ jèbèrè wá lákọ̀ọ́kọ́ bí kọ́ ọ́ ní àsìkò àyílà ó ní kọ́ wá kí fáàlìmẹ́bì gbàgbọ́ tó di àsìkò kejì náà ní àkókò tó wá nígbà tí àsìkò yẹn tó tó ó tó wá ó tó kírun nígbà tí àìsàn yíyá rẹ jáde tó ń kí mẹ́rin fún wọn wá ní iṣẹ́ orí àsìkò yìí bó ti wá sí náà ní àwọn àtọ́ yìí ó kí mẹ́rin ó ṣe bẹ́ẹ̀ ní mọ́gírì ó kí mẹ́ta ó ṣe bẹ́ẹ̀ ní ọlẹ́ kẹpẹ́ lọ́wọ́ níbi mọ́gírì bò tàbí iṣẹ́ ọwọ́lẹ̀ méjì àtùbá ọwọ́lẹ̀ méjì wọ́n ní tó rí àsìkò tẹ́ máa kí irun gangan àárín méjèèjì yìí lọ́wọ́ òun ní kò sí sí ẹ̀rọ ìdílé ní àdúrà ìdílé ní ìhùn ní orí ìgbà ìhàdà àárín tó ẹwọ ọ̀rọ̀ àlùwàlá náà wọ́n wọ́n bá ń tuntun kílẹ̀ ọlọ́run tẹ bá fẹ́ kí irun ẹ̀fọ́ ojú yín níbi ayàtà ń sọ yìí ìbẹ̀rẹ̀ àwọn ṣíà pẹ̀lú wọn ti sọ̀rọ̀ tuntun torí pé kí ni wọn ò tẹ̀lé ìlànà àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam kúrò àwọn ò tẹ̀lé ìlànà Ali ibn Abi Talib tó ṣe pé òun gangan ló ń ṣàlàyé bí Ànábì ń sàlùwàlà ọ̀nà mélòó wo ní àyà yìí ló dárúkọ nínú Al-Qur'an ọ̀nà mẹ́rin àwọn afáwa ni àwọn olùkùnkẹ́ wọn ni èyí ní ikùn á lè ní lò ó túmọ̀ sí pé kó bá ti lẹ́sà lọ àlà ọ̀fẹ́ ṣe kí ni ó bomi lójú ibi tó ti bẹ̀rẹ̀ lọ ọ̀sán apá lẹ́nu ọ̀parí lẹ́nu ó ti bomi lẹ́sẹ̀ ọ̀bà lọ ọ̀bà lọ ní kí o kò rí bẹ́ẹ̀. tó hadith anabi sọ̀rọ̀ mọ́ àìsàn náà òun wá ṣe àlàyé wípé. النبي صلى الله عليه وسلم ṣàlùwàlá ó sì ní káwọn ìnáwó owó wọn ṣe ṣàlùwàlá Uthman ibn Affan àdìsílẹ̀ wà kó òun dúró báyìí òun wà lẹ́yìn sọ́ọ̀ wọn àti ló ṣe ń ṣàlùwàlá. Ipe ìjọ kan fi bẹ̀rẹ̀ ni pé ọwọ́ méjèèjì alẹ́nukọ́ fọ́ di ọrùn ọwọ́ ọkọ̀ di ọrùn ọwọ́ tó lẹ́yìn báyẹn wá bu omi sẹ́nu lẹ́yìn bá tó bu omi sẹ́nu tán èyí tó kù sẹ́nu yẹn náà ló fi fín imú papọ̀ bákan náà wá bu omi sí ojú ó bu omi sẹ́nu yẹn lẹ́ẹ̀mẹ́ta ọfọwọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta ó bu omi sẹ́nu lẹ́ẹ̀mẹ́ta ó fomi sí ẹnu kọ̀ọ̀mọ́ ẹmú lẹ́ẹ̀mẹ́ta ó fọ ojú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bákan náà wọ́n ní ọwọ́ àṣà apá rẹ̀ ọ̀tún ọ̀mọ́ ọwọ́ rẹ̀ lẹ́mẹ̀ta ó ṣe òsì náà bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta ẹlẹ́fẹ̀ wọn apá orí láti wájú wá sí ẹ̀yìn látẹ̀yìn wá síwájú padà ẹ̀yìn ìgbà yẹn ẹ̀fẹ́ kó ló pè yóò eré èyí tó wá sẹ́kù níbi níbi ọwọ́ yẹn kìrìkó tó wá kọ́ ọ́ bò ní ìbomi òun náà tó fi pa á etí o padà mo ti wá pa etí o tán lẹ́nu ẹ̀rẹ́ tó wá ń fọ ẹsẹ̀ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó bí àdéhùn àdéhùn àdéhùn náà bẹ̀rẹ̀ àdéhùn òṣùpọ̀ náà bẹ̀rẹ̀ dùn àfàn bí àbúrò náà náà bẹ̀rẹ̀ tó tó ṣe pé wọ́n ti ṣàlàyé ipe ìtumọ̀ ááyà yìí lélẹ́yìí bí wọ́n ṣe ń lò ní. ọ̀wá wọ̀ àwọn ni òun ti bẹ́ẹ̀ náà o ju tabalẹ́ka wo ayé ayélujára pẹ̀lú àlùwàlá ẹ̀ ẹ̀rí pé àwọn oríkèé tí àmọ́ ń ṣe náà ni ọlọ́wọ́ bá sọ. gbàtọ́nà ní ìdàkùntù ìlàsọ̀lá tí bá fẹ́ kí o fàbùsílù ojú àkùn ẹ̀fọ́ ojú ní kọ̀tọ̀ pé wájú àkùn ojú àkùn ẹ̀fọ́ àwọn ojú ní. معنى ما تشتمل عليه الوجه nǹkan tí ojú kó sínú tí ojú kó sínú ibi ojú wájú náà ni ẹnu imú náà lọ́wọ́ àti gbogbo ojú lápapọ̀ tó náà ní pípẹ́ yẹn bá fọ ẹnu èèyàn ṣe kí ni ojú náà lèèyàn ń fọ bí yẹn bá ń fọ bí yẹn bá ń fínú ojú náà lèèyàn náà wà lábẹ́ ojú wọn àkọ́kọ́ nù bákan náà wà aydiyakum ila al-marafiq àwọn ọwọ́ yín ọrùn ọwọ́ náà ni ó kó sínú ọwọ́ kí ló kọ́kọ́ sàn lẹ́ẹ̀mẹ́ta jẹ́lẹ́ náà gbàgbé ọ̀gá tó wá tó ń fọ ọwọ́ yẹn padà náà tí ẹ fẹ́ fọ apá yóò tún fọ ọrùn ọwọ́ yẹn náà fún un padà. bákan náà wọ́n ń tà fún bí ẹ wá tó fi pa orí yín pípa gbogbo eré èyí tó dá padà èyí tó wá pa etí náà ìmìlẹ̀kì eré náà lọ́dún bí ní pé àìkòbè náà ní nínú ọ̀rọ̀ kódà àwọn àdìsí ní ìgbà pé kí òkè ẹ̀rẹ̀ fẹ́ dáko etí níbẹ̀ wọn dáko etí tòfin ibi nìkan lẹ́tọ̀ ìjọ́sọ̀ sọ pé ànágbè pa eré àwọn yẹn ti kà á kó pé àìkòbè náà ní nínú ọ̀rọ̀ kéde sí méjèèjì ara orí náà ni tó wọ́n á ní ẹwà tó fọ ẹsẹ̀ yìí ẹwà wo ẹbí ká lọ síbi ọ̀rọ̀ kéwújú ẹ̀ níbí bàbá wọn ní yàgbẹ́lẹ́bí náà amọ̀nà ìlà kóńtò nílẹ̀ sọ̀là tí wọ́n bá kí ọ̀ fàbùsìlú ojú àpò fàbùsìlú ojú àpò ojú wa wà ní ayé mọ̀kòwó làbẹ̀ fàbùsìlú ẹ̀fọ́ ojú àpò ojú ní ọgbà pátí ojú àpò ó tún wá ní wá àìdí àpò ẹtùkọ̀ wọn yín náà yẹn pé fásitì lóhùn náà ló dé ara àìdíyà ló fi gba kíni fatia ilẹ̀ alùmọ̀ràfẹ́ wọn ni wọn ń tàṣú bẹ̀rù ẹ wá pa òrè báwo yẹn ẹni pé mọ́tíríù gẹ́gẹ́ ló ń gbé wá ń wọn ń tàṣú bẹ̀rù ẹ pa òrè ni fásitì lù ní títí àwọn àìdíyà àti ojú ojú àti ọwọ́ tó ó wá tún ní wà á rìn jù lákòrò ṣàpẹ́ tó bá jẹ pé ìdájọ́ kan náà tó ń bá rùú sí ẹ̀ka orí takúnà ló bá ń wọ fún àríjúlà kílẹ̀ gbogbo wa wà àríjúlì kò fẹ́ kó jẹ́ àtúpé ìdájọ́ kan náà ni wọ́n pé àwọn ilé ọjà o àfọwọ́pá ẹ̀sìn lọ àmọ́ kò wá gbé wá ní wá àrèjì wá àrèjù lè kó wá gbé wá ní wá àrèjù là kó túbọ̀ ní pé wá gbé pẹ̀lú àrèjù là kó wá gbé pẹ̀lú àrèjù là kó ní pé ẹfọ ẹsẹ̀ ẹyin ẹfọ ẹsẹ̀ ẹyin náà ni ìlànà káàdẹ̀yìn dé ibi kókó ẹsẹ̀ méjèèjì tó bí èyí ó ṣe tí ètò rí ni pé àwọn tí wọ́n ń jẹ́ ọ̀dọ́gbọ̀n àwọn oníṣẹ́ àná wọ́n ní táwọn bá fẹ́ sàlùwà láńtà àwọn àwọn bá dé bí ẹsẹ̀ àwọn pa ẹsẹ̀ ni àwọn ò ní wọn à ní fọ̀ wọ́n fi àlùwà láwọn sí hmm. òkú ẹni táwọn ààrẹ bá ti sòfò ìwọ̀n rẹ̀ náà kékeré ìwọ̀n rẹ̀ náà sòfò tó fífọ̀ lọ́wọ́ ní ká fọ ẹsẹ̀ kódà nínú nǹkan tó máa ń ṣe ni pé fẹ́ẹ́ tó mọ́tò lánàá tí ọ̀tọ̀ ní fẹ́ẹ́ jẹ́ wọ́n ti máa á ní kùrán ọ̀tọ̀ ní tẹ̀síìrì kùrán tó wà ní ọ̀dẹ̀ gbé kùrán yorùbá wa kùrán yorùbá tó wà ní ẹ̀rọ kà tó wà ní olúwa ní ẹ̀yẹ nígbà gbòdòdò tí ẹ bá fẹ́ lọ lè kí irun tí ẹ bá gbòdò láti kí irun àti tí ìròyìn àti ẹ̀kọ́ ojú omi àti ọwọ́ yín dé ìtọ́rọ́ tẹwà fi tẹwà pa orí ní àti àti ẹgbẹ̀ ẹ̀yẹ ó ti tẹ̀lé ra àti tó wà ní torí ẹni pé ẹ̀rọ̀bọ̀ pa ọ̀bọ̀ pa ẹsẹ̀ ni àfi tẹ́ bá rí kọ̀ọ̀nù tó jẹ́ ti yorùbá pé pé àwọn àfáàtú náà lọ padà ṣàlàyé rẹ̀. Gba àtúkọ́ra ìwòrò tẹ̀sí rẹ̀ ní yorùbá tí àwọn tí ìka lọ́wọ́ wọn ẹ̀dí ìsù wọn ẹ̀dí ìsù kó bá di pé àwọn pẹ̀sọ̀ aláwọ̀ àti dọ́kọ̀ báfi ìgbàgbọ́ ọ̀ṣẹ́ òkè wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ láìsí tó báfi ìrẹ́dọ́kọ̀ ọ̀bá wọn àkọ́kọ́ ó kọ́ tó rẹ̀ gan. kó dáa tó kéré kàtó báfi ni wọn. ẹ eh? Ibrahim Ibrahim Abdul Baqi Ibrahim Abdul Baqi rahmanuhu Allah tuba ara iṣẹ́ táwọn ṣe lára kùránù táwọn ṣe kàdá ọmọ ìdíjì táwọn wá rí ìdíjì rẹ̀ ara rẹ̀ ní àwọn wá fi ti wọ́n bá ní olúwa ní kẹpa orí yín wọ́n wá ní kẹwà fọ àti pé kẹrẹ fún fọ ẹsẹ̀ yín àwọn ayé báwọn. tó bí ti àwọn aláṣẹ jẹ́ nù ọlọ́wọ́n ni wà é kún tòjú rò bá ń fà وإن كنتم جنبا فاطهروا وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم ولكن مغفرة ويتم نعمته عليكم ويتم نعمته عليكم لعلكم تشكرون قل ولو إن كنت جنبا تبشر ẹ̀bá wá ní jẹ́nàbà lára pọ̀pọ̀ ọ̀hún wá ní ẹlọ́lẹ̀ ṣe ẹlọ́wẹ̀wẹ̀ jẹ́nàbà kí ẹ tó lè kí o. o túbọ̀ sí pé àlùwàlá nìkan kọ́lẹ̀ yẹn ó ṣe tí ẹ bá ní jẹ́nẹ́rà lára kí ẹ tó lè kí o. ìyẹn ó wẹ̀ ní. ìwé jẹ́nẹ́rà kì ṣe nǹkan tó le. ẹ̀rẹ̀ ara táwọn sọ pé mọ́tàfà ẹ̀ná àlùfẹ́fẹ́ náà àlẹ́ ṣàlẹ̀. ààtò bẹ́ẹ̀ ká sọ pé àlẹ́ bí àdéhùn. sábà wá fẹ́ jẹ́ ìdúró sí lọ́wọ́ sáà òun lè sọ pé Kùránì nìkan yọ̀là fẹ́ lò. Nípa lọ́wọ́ ní kí wọ́n bẹ́ẹ̀ na ilé ìka zikra tó bá jìnà lè na jùmọ́nù zílà ilé yó wàlá àìlàwó yọ̀ṣùgbọ́. Olúwa ní àwọn náà lára asọ̀kalẹ̀ fún wa lẹ́yìn na zikra túnà. Aṣọ ìhásọ àlàyé asọ̀kalẹ̀ fún ọ. Ìtùbá jìnà lè nà kó lè máa ṣàlàyé yẹn fáwọn èèyàn máa lò sílẹ̀ ìyẹn yìí ìtọ́lẹ̀ ní àìsàn pé kó wà gbọ́dọ̀ wà ṣàlàyé àìsàn àwọn èèyàn fún wa wà lẹ́yìn. tọ́lọ́ ní wà ń tún tún jùlọ bá ní tẹ́ bá jẹ́ kó ń jẹ́nàbà ní tẹ̀lé jẹ́nàbà lára pàtó àrùn ẹ̀yà wẹ̀ tó ìwẹ̀ náà bí ti ṣe lọ tó bá lẹ́bi ló ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tó ń súnmọ́ àlẹ́bí jù tí wọ́n rí pé bá lẹ́ni ṣe máa ń wẹ̀ lélẹ́ yìí àwọn ẹ̀yẹ ni wọ́n gbá làyè rẹ̀ jáde àwọn àwọn táwọn ń dàn àwọn ìyàwó àlejò sọ̀rọ̀ wọn wà ní òkun lọ àwọn àdúrádì àwọn ìyàwó àlejò wọ́n ṣàlàyé pé bọ́sẹ̀ máa ń wẹ̀ jẹ́nẹ́bà rè é àwọn ẹ̀rí bá lẹ́ni ṣe ń wẹ̀ búlà lẹ́ni ṣe máa ń wẹ̀ jẹ́nẹ́bà yóò kọ́ bu sí ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó ìwáyà mi gbọ́ mi kọ́ra lẹ́yìn àkọ́mọ fowó tó fowó fọ́ lódùgbò ìfẹ́ tó yẹn ní kéde pé òun ní bóyá bí ẹ̀rọ ẹ̀ẹ́dínlẹ́ hand wash tí o ti ní àwọn ọṣẹ ìfowó lọ́tọ̀ ìfọ́ fowó yẹn tán lẹ́yìn ìgbà yẹn tó yẹ tó abẹ́rẹ́ àlùwàlá sáré bá wá ń ṣe àlùwàlá tán bẹ́ẹ̀ tó bá ti fọwọ́ tán yóò fọ abẹ́ ìlà pọ̀pọ̀ ọwọ́ lè rọ̀pọ̀ pọ̀ yóò da ọwọ́ pọ̀ lọ́pọ̀ yóò ṣe wá fọ abẹ́ lọ́pọ̀ lẹ́yìn ìgbà tó bá fọ abẹ́ tán tẹ́ wàá ṣe àlùwàlá bí àlùwàlá ìnùrọ̀ gẹ́gẹ́ tó rẹ̀ wáyà níbi àkókò bá fá orí tán àti ti kẹ́kọ̀ọ́ kí lóye kó ṣe ọ̀yọ̀ fọ ẹ̀ṣẹ̀ àlẹ́ yìí àwọn ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ nígbà míì ìgbà méjì ní kò ní fọ ẹsẹ̀ yẹn yóò wá fi obìnrin kalẹ̀ tó bá tó wá ṣe yóò tán àlejò wa mú omi tí wàá dá ìṣe orí rẹ̀ wádìí ọrùn lọ́kọ̀ wọ́n yà kó mi yẹ bá rí wọn ìsàlẹ̀ irun rẹ̀ dáadáa àti ọmọ rẹ̀ gbogbo lọ́kọ̀ wọ́n yà papọ̀ mọ́jú yóò ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ní orí tó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta lẹ́yìn ìgbà tó bá wá ṣe yóò tán yóò wá dàbí sí apá ọ̀tún wá sálẹ̀ yóò dà sí láti di ìdajì ara mọ́lẹ̀ náà lápọ̀ tán yóò dà sí ẹgbẹ́ kejì láti di ara wá sí ìdajì ara láti ìdajì ara wá sálẹ̀ ìyẹn òun ò ó ń kà yóò kàn rí pé omi kárí ara ni gba pé bó ṣe dá sílẹ̀ tó lè kó nìyẹn ti kárí ara rẹ tó fọ́ kúrú kárí ara ọ̀wọ́ ìyẹn tó ní pé kèsì so ìyẹn tó dá sílẹ̀ kejì so ó kárí ara ìtọ́lẹ̀ nìyẹn lẹ́yìn ìgbà yẹn rẹ̀ tó wà á da tí o bá ti fọ ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò wá fọ ẹ̀ṣẹ̀ yẹn yóò wá fọ so bí alẹ́ sọ̀rọ̀ àlùfẹ́ náà bó ṣe máa ń ṣe tàyàmù bó ṣe máa ń ṣe jánaba rẹ̀ kí ó máa mú ìrántí jánaba jánaba ò lè kí ọ̀pá ìyàwó kó láṣepọ̀ wọ́n wọ̀ jánaba àbí èèyàn lálàá gbàtí rẹ̀ jí ìrẹ́lẹ̀ fara ẹ̀ ọ́tútù tó ìyọ̀wọ̀ ní jánaba ìyọ̀wọ̀ jánaba tó eléyìí ṣọ́wá jánaba táwọn sọ̀rọ̀ yẹn òun náà ló ń ṣe pẹ̀lú haid bó ṣe wọ haid ọ̀dọ́ nù àládà rẹ̀ ìlú kó parí menstruation rẹ̀ ìdí òṣèlú náà lọ́sọ̀ ó bímọ nípaàs ìdí òṣèlú náà lọ́sọ̀ èèyàn kú ó fẹ́ wẹ̀ bó ti máa ń wẹ̀ òkú náà lò nítorí ìyá sọ bẹ́ẹ̀ náà ni pé kò lè ṣe kí ni kò lè ṣe fúnra rẹ̀ ẹ bá a ṣe ìjọba ṣe fúnra rẹ̀ wà ìkóńtò ìdúró bá ń pàtó àwọn ọlọ́wà ni wà ìkóńtò márùn-ún bọ̀ọ̀ lọ́wọ́ rẹ̀ yìí ọ̀rẹ́ yìí àwọn àlẹ́ akáfàrí àbẹ̀wà lórí ìrìn àjò àwọn jẹ́ àhàdó ní kòmínà mọ́ì àbí ìbẹ̀rẹ̀ ti ẹ̀gbẹ́ wá báyìí ní pé ẹ̀ṣù bẹ̀rẹ̀ ní ọgbà ti bẹ̀rẹ̀ pé ìyẹn yàgbẹ́ àwọn jẹ́ àmọ́sọ̀mọ́ nìkan àbí ẹ láti pọ̀ pẹ̀lú ìyàwó yìí ọkọ wọn láti bọ̀ pẹ̀lú ìyàwó pẹ̀lú ara wọn. fàdámù tẹ́jú ló máa ń ẹwà wá omi ẹ̀rọ ni. nǹkan mẹ́rin lọ́wọ́ wá kà wí. èèyàn ọ̀rẹ́ yàn ẹni wá ní oṣù mẹ́jọ lágbàdá. sàmàdí kórè yàn ní ìsìnkú wà lórí bẹ́ẹ̀dì kó wá jẹ pé lórí bẹ́ẹ̀ tó lẹ́yìn ọ̀hún náà ìṣe tuntun wá tó ti ní jẹ́nẹ́bà ìyẹn wẹ́ẹ̀dì ní rí ààrẹ tó ẹni yẹn wá ní kò lè dìde kọ́lọ̀ lé kọ́lọ̀ lé wẹ̀ tó àbí kò owó ní kọ́ máa lò ní ẹni kọ́ máa lò ní aláwọ̀ kọ́lọ̀ wà lórí ìrìn àjò ẹ̀dọ́ àwọn oṣù àbúradà yóò rí tó gbọ́ ọkẹ́ ní ìrọ̀rùn láti ṣẹlẹ̀ yóò wà lórí ìrìn àjò oṣù kí ni kọ̀wé àwọn mọ́tò lọ́nà wà lójú tó ní lójú pé yẹn ní wẹ́jọ ìtọ́jáde lára ẹ̀ bó ṣe wá ṣeré sí i ẹlòmíì ó lè pa ẹ̀rọ sí lórí òun ní pé wọ́n ní rí àwọn ọ̀mọ́ tó wà tó ń lọ sáwọn láti jẹ ara àwọn ọ̀mọ́ tó ń rí kí òun láti jẹ bó ní ṣe ṣe ó ní àá ah, ah yóò lè àwọn já àṣàbò ń kò nínú ọgọ́ ìbẹ̀rẹ̀ ló ti ẹ̀ ṣe ẹ̀ wá rí omi àwọn lábẹ́tò mo lè sa àbíyàn ti ẹ̀ wá nílé náà wọn láti kò pẹ̀lú ìyàwó rẹ pẹ̀lú ń pẹ́ ìdú máa àì ẹ̀ rí omi ẹ̀ omi jì tó ẹ̀ rí omi olúwa tó bá ti rí báwọn fàtàyàmù ẹ̀ ti kàyàmù ẹ ṣe àlùwàlá ilé pẹ̀ àmọ́ mo lẹ́bi pé sa'idan tayyiba kẹwa ìpẹ̀ tó mọ́ àwọn afáàlì gbogbo tí bá ń bẹ lórí ilẹ̀ ńlẹ̀ ní ń jẹ́ sa'id ọjà pata ni ojú kuta ni ọjọ́ yípa ni gbogbo ẹ̀yà ilẹ̀ tí ẹ bá ti wà ń bẹ̀ tó òun ni ẹ ti ṣe tẹ̀lé mú un tòtí ìbá ti tàyà mú òun yẹn ẹwà wò ó lọ́wọ́ àjọ jẹ ọwọ́ aṣàlàyé wá ti tàyà mú òun fún wa ó ní fáńkà hù bí ojú ìkún wá àìdíyà fún mi ẹ̀kàn fi pa ẹ fi pa ojú yín ẹ fi pa àìdíyà ọ̀kún ọwọ́ yín nínú níbi yìí tẹ́ ẹ bá fi pa tàkọ́kọ́ yẹn náà ìtẹ́jọ́ pa ojú náà ní kẹ́ẹ́ fi pa. Ọrụ ọwọ́ tobi na ni ó ti rí pé tẹ́ẹ̀mùn bí àlọ́ aláǹdà ṣe lágbára ni agbara agbára bí agbara kọ́ra ìhùn agbára rẹ̀ níbí ó ju ti agbara torí tí èèyàn ní àǹfààní àti ọwọ́ rí omi bá tán àmọ́ ohun tó rẹ̀ pọ̀ lọ́wọ́ ẹ̀ ohun lè sọ bọ́dà jẹ́ lọ lè ṣe àlùwàlá ohun lè sàlọ́lá ọ̀yá mọ́mù ni ó lọ lè lẹ́nu yóò ṣe ó ti mọ kírun tí wọ́n bá ti wá ṣe báwọn ó ti mọ kírun lọ ó mọ kírun lọ nígbà tí ọ̀kan náà sábà lẹ́nu sọ̀rọ̀ ọ̀sán lọ́wọ́ àmì náà rọ̀ bọ́ ní ó gbọ́ pé tí èèyàn bá ti lè ṣàlùwàlá àbí èèyàn ló ní láti ṣàlùwàlá olùsàyà mọ̀ ó lóun bá tíwáàbù níjọ kan onílọ́lẹ́ ìrìn àjò òun òun bá rí pé òun ní jẹ́nàbà lára jẹ́nàbà ṣẹlẹ̀ sí òun òkú wò làwọn olùsọ òun wá omi òun ò lómi òun bá wò pé ọ̀gọ́ òkú ti gbọ́ pé a lè ṣe sàyà mọ̀ ó lóun bá wò pé a ah, òun bá lọ sí ibi ẹ̀pẹ̀ ó ní pàtàkì ọ̀rọ̀ tuntun títà yìí ó ló bá ń po ara mẹ́rin pẹ̀ òun yíra mẹ́lẹ̀ kàmẹ́ kàkà mẹ́rin rọ̀bù dáàbà gẹ́gẹ́ bí dábàá àwọn ẹran adìẹ tí máa ń po ìpẹ́ mọ́ra wọn tó wá po ìpẹ́ mọ́ra nígbà tó po ìpẹ́ mọ́ra fẹ́ òun bá fi òun tó gbà tó dé òun bá tó bá ń lé nípa tó ń ṣẹlẹ̀ sí rẹ̀ o lọ́jọ́ ni àá إنما يكفيك أن تقول أشهد olóbi tó fọkọ kàṣí báyìí fàmẹ́ta rasulullah sallallahu alaihi wasallam wájú àwọn ọ̀rẹ́ alẹ́bí kan fọwọ́ pa ojú rẹ̀ àti ọrùn ọwọ́ rẹ̀ lásán tó ó sì lọ kí òun rẹ̀ lọ alẹ́bí wájú kóra ọ̀bá àlò kan lórí àjò bẹ́ẹ̀ ló ti máa ṣe bẹ́ẹ̀ ló ti máa ṣe tí tó fi rómi tó bá ti wá rómi o ó sì lọ léwẹ̀ o ò sì ní dá gbogbo èyí tó ti kọjá bó ti sẹ̀yà mú kí o kò ní dápadà mọ́. fàmùsàṣù bí ojú ikún wa àìníyà kò lè. ó ní pé ọ̀rọ̀ jẹ́nàbà làtọ̀ bá ṣe wọ́n wẹ̀ o àìmọye ọ̀pọ̀lọ̀ àwọn ọkùnrin tí wọ́n wọ́n ṣe wọ́n jẹ́nàbà ní oṣù àwọn obìnrin ní kò wọ́n ṣe wọ́n jẹ́nàbà tí wọ́n ṣe wọ́n jẹ́nàbà ẹ̀ lọ́gbọ́n pé ọ̀ àdá àníyàn àlàó mọ̀ ìwé náà wé kílà ní ẹwà débi táyà mọ́mú kílà ní ẹwà débi ìjẹ́nàbà kílà mi yóò ní ìdí ìwẹ̀ bá dé pé ìwé ẹjọ́ tó fà níyàn fún mi òtútù kan níyàn pẹ̀lú mi ó ti wà lọ́kàn rẹ pé ọ̀fẹ́ wẹ ìwẹ̀ ìjẹ́nàbà ni ó ti tán ìgbà lọ́kàn rẹ pé àgbàlá lọ bẹ́ẹ̀ ṣe kí ẹ jẹ́ rí nígbà máa sọ yìí kì í ràn sẹ́lómi but ẹni tí ìjọ tó máa ń kọ ní àlùwàlá fídíà o ìjọ mi ò wọ̀ pé à irú nǹkan kọ wò lè wọ́n tó bá fẹ́ sàlọ́lá àlọ́lá onífídíà ló ṣe lébi sínú ọ̀hún wọ́n ní ọ̀ àwọn kan fọwọ́ rẹ̀ wọ́n bá fọwọ́ rẹ̀ lẹ́mẹ̀ta ọ̀fọ̀ ẹnu rẹ̀ lẹ́mẹ̀ta ó fún ẹnu rẹ̀ lẹ́mẹ̀ta wọ́n bá fẹ́ fojú pẹ̀lú àyínà wẹ́ńtì gásìlù kùtù gásìlù ìdúrí lè láì ibẹ̀ ló fún àdá níyàn kí lọ yóò ló ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti àwọn oṣù bẹ̀rẹ̀ ọwọ́ fífọ́ láti inú mídíà tí wọ́n tún lò fẹ́ ó ti wá jẹ́ bí ojú ní ti wá ní ti wá má níyàn wá tí ó bá ti ẹ̀dá táníyàn wá dà tó lẹ́yìn tí ó ti bẹ̀rẹ̀ àti ó ti fẹ́ kọ́ ọ̀gbẹ́ ló fẹ́ kó nínà ògbó ètù òtún bá ti tààlà lè ló kó wí tọ̀ lè ń sọ ní ẹ̀kọ́ lẹ́sẹ̀ lẹ́nu rẹ̀. إنما الأعمال بالنيات inú ọkàn yẹn la níyàn máa ń wá èyí ń rí àníyàn jáde kódà ramadan ẹni ní ìkọmọ dàníyàn ramadan ẹni pé aláwọmọ èyí náà wí tù fárídà àtàwọn ramadan sàlàfíà yẹn wọn àwọn títí àwọn ìdílé náà ńlá mùsáfì wàlámù àmúrò tí ọlọ́mọ dàníyàn mo fẹ́ gbàgbé ọgbọ̀n ọjọ́ tí o ti bá tẹ̀lé àgbà bí tí o bá òkú ní tí o bá tó ó kọ́ ọmọ sórí tìrìtì náà ọlọ́wọ́ ọba tó lọ ó ti wọn sọ pé wọ́n wọn ló ń dà lẹ́yìn tó ń lọ léyìí ara àwọn àṣìṣe ní àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí kò bá wọn gbogbo tí ẹnìyàn bá ti rí ibẹ̀ yóò lọ́kùnrin eléyìí kì í sọ̀nà tọ ẹwọ tàyámù àtọ̀rọ̀ àtọ̀rọ̀ àlùwàlá àtọ̀rọ̀ ṣe wọlé lọ́ba bóyá ń tàyámù tí àwọn ọmọ ọmọ ọba jẹ́ bóyá pẹ̀lú bóyá kúta ní kí ẹ bá ti mú yọ pẹ̀lú àwọn èèyàn méjì dé tó tó bá yọ ọwọ́ yẹn tó bá ṣe pé ìfẹ́ ràn mọ́ ọ lọ́wọ́ ó sì gbọ́n lò ọgbọ̀n wọn lò báyìí ọgbọ̀n tí pẹ̀lú kù lọ́wọ́ rẹ̀ lẹ́yìn àyè ó sì lè bọ ojú yẹn láti fi bọ ojú náà ó sì lè pa ó sì lè fọ ó sọ pé ẹ̀rọ kan ló pa ọ̀rọ̀ ọwọ́ rẹ̀ kò dé di ìgbọ́n níbi tí a máa ń fa owó sí ìbẹ̀rẹ̀ mi yóò ṣe ìbẹ̀rẹ̀ ọrùn ọwọ́ ó lè pa ojú ó ti pa ojú ó sì lè pa ọwọ́ rẹ̀ ó sì mọ̀ lọ́lẹ́ jẹun ẹtú lọ wọ àwọn attachment bíbíà ẹ̀yẹ fún àtàṣì mọ́ èèyàn eh, kàyámù wọ́n ní tó o bá ti ṣe é báyìí ọwọ́ ẹ ẹ tó bá lọ lé kéwù àgbà àánú ọlọ́run ọlọ́run ṣe fáwọn tọ́lá mùsùlùmí náà tó wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ń gbé wọn ó ní tó bá da ọ́ rí rẹ̀ fọ́ àgbà ẹ̀ fọ́ àṣìyá ẹ̀ ọ wà yín rẹ̀ ọ wà tó gbòòdú ọ bá tó gbòòdú ọ gbọ́dọ̀ o ọ gbọ́dọ̀ ọ̀sẹ̀ òfin jọjá o ó kò tó ẹ̀. Ẹgbẹ́ ẹgbẹ́ ja ẹgbẹ́ ìjà ya ìjà kàràtì. Láwọn ọ̀rọ̀ abàjáde láwọn ìlú tó tí ó wo àdánwò ni bíbí àgbẹ̀jọ fún ara rẹ̀. Àdánwò náà wà ní ẹni tó bá kéwu bíbí à tọ́wọ̀ ìtúlẹ̀ léèyàn gẹ́gẹ́ bí wọ́n bá ti fi súnmọ̀ yìí yọ ẹ ti lọ́dọ̀ àwọn òkè àwọn ọ̀gbẹ́ ọ̀gbọ́n súnmọ̀ wọn ni sọ́ọ́kì ẹ̀rọ̀gbẹ́ ni sọ́ọ́kì súnmọ̀ sọ́ọ́kì súnmọ̀ àti súnmọ̀ sọ́ọ́kì náà wọ́n gbé súnmọ̀ sọ́ọ́kì súnmọ̀ wọ́n ni àlàáfíà ni súnmọ̀ àlàáfíà náà ni súnmọ̀ wàláì ìdààmú tí wọ́n ti dẹ̀ kékeré òun lórí lọ́rùn ọmọ tuntun náà rẹ̀ nǹkan yọ̀ wá tó ní jọ kí ọmọ ìdíran náà wà ó wà náà tó olúwa ní ọ̀rẹ́tẹ́ bá fi fa ojú yín òun náà lẹ́sìn fi ṣe ọrùn ọwọ́ yín olúwa ní lọ́ọ́ yìí rí ló wọ́n o lèyẹ jẹ́ àìlà rẹ̀ kò ní ìhárọ̀j ولكن يريد ليطهركم ويتم نعمته ويتم نعمته عليكم لعلكم تشكرون يريد يطهركم ويتم نعمته عليكم لعلكم تشكرون هو ما يريد الله ليجعل عليكم من حرج olùwàlẹ́ mi ọlọ́wọ́ bá ní ìgbèrò في pé kí n ló táwọn bẹ̀rẹ̀ sí. àbọ̀rọ̀ yògáàlù àdínú yóò sọ̀rọ̀ nù. olúwa ní ẹ̀sìn táwọn ètò yìí ìrọ̀rùn kò sí ìrọ̀rùn àgbẹ̀ rárá. gbogbo ẹgbẹ́ bá ti pé ń sẹ̀kù tó islam lẹ́yìn rẹ̀ ń ṣe. àbí ń kó ìnira bára tó islam ò ní kámẹ́rà wọn la gbogbo tí ànábì gbé kalẹ̀ láyé ìbẹ̀kùn ni sàlẹ̀ fi ni àdínú yóò kúrò ànábì ṣe rí ẹ̀sùn yìí ìrọ̀rùn ni ànábì wà dákẹ́ ànábì wọn lé ọ̀lẹ́yìn ṣáàdà dínà àṣàdùn ìlà ọ̀làdà wọn ṣe àtẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ tó wá sí inú ẹ̀sùn lè kankankankan tó tí ò sí mẹ́rin ń gbé wọn lọ rẹ̀ nínú àkídà nínú ìbádà nínú ìwà ojú òsì lápọ̀dé ní níbi wọn rẹ̀ anábìyẹ ńlá wọlẹ́bà yóò padà la ẹ̀yẹ̀ mọ́lẹ̀ ẹ̀sìn òbòlù ẹ̀sìn òyì mọ́lẹ̀ tó ń fi á ìrìnlẹ̀ kọjá lọ. inú òfin bẹ́ẹ̀ yọ inú àwọn sọ́dọ̀ wọn ní ọ̀kan mọ́ ẹ̀yìn náà olùmélòó mélòó àwa ti rí wà ọ́ àlọ́ kọ́ bẹ̀lẹ́ náà mélòó pé pé tó ń sáwájú wa nínú àwọn المتمتع ينقطع kíkẹ́ ẹni tó bá ti jẹ́ onú kẹ́kẹ́kẹ́kẹ́ kò lè padà bá a lọ mọ́ kò lè lè lọ títí yóò padà já kó nìkan yẹn. tòun náà ní pé Islam ọlọ́wọ́ bọ̀ fẹ́ nira fún wa máa ń yí ló mọ òun lè fi àná àlẹ́ fún ní ìhàwọ̀. ẹ wọ ọ̀rọ̀ kíláà nítorí ọ̀rọ̀ sàárà wọ́n ní ìfẹ́ nira fún yín ìfẹ́ nira náà wọ́n ní ibi ọ̀rọ̀ ọ̀rọ̀ bọ̀bọ̀n náà. وإنما يريد الله إنما يريد الله بكم اليسر ولا يريد بكم العسر tó pé gbogbo àwọn gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ìfẹ́ ìfẹ́ ìnira fún omi tó tí mi ra kan láti dé báyìí ah, ọlọ́run àpàyè lẹ́fẹ̀ẹ́ ẹ̀rọ adájọ́ ẹ̀rọ kúlọ̀ ẹ̀dá àkọ́kọ́ ajẹ́ pé ọlọ́run sọ pé wọ́n tí ọba rìnrìn àjò tó wá ṣe pé ọ̀hún á ní jẹ́gbẹ́ta lára ọ̀gbọ́dọ̀ wẹ́wẹ́ rírìn àjò àbí ọ̀rẹ́ èèyàn èèyàn lè dìde tán àbí kò lè fomi kára kọ́lọ̀ ní dandan àbí kọ́lọ̀ lè wọ́n mi o tòun ti wà náà ní dandan tuntun náà wà dé lọ́wọ́ wà wà lákàtúntì tọ́lọ́ ní ìfẹ́ wà lákùnrin tó wà náà yìí àbí wà lórí ìrìn àjò àbí ẹ̀kẹ́ ẹ̀rọ mi gan ẹ̀ lè fomi kára ẹ̀sìn gbà ní òun tó máa mú dépò pé tí ẹ bá gbé ìlú tí òtútù wà sí lọ́dún ní òtútù tí èsì àwọn òtútù bẹ̀rẹ̀ díẹ̀ ni wọ́n mọ̀ pé tọ́lọ̀ ti di pé tí o sọ àti pé ẹni wọ́n mi ẹ̀mí lè lò ó àti ìmọ̀ wà lóòótọ́ tó fẹ́ gbóhùn gbóná ní sílá yìí ìṣẹ́jú kan fẹ́lẹ́ fi fi ọṣẹ sí sínú kẹ́fí ọṣẹ gbóhùn ẹ̀rù kẹfà yẹ ó ti di tútù ah, ah, à ah, ó lè lè ẹ̀gbọ́n ìwọ́n jáde kó léwà yìí o yà á ẹ̀rù onígbóná ká gbé wọlé sí ibi rúrú nísìn tí ẹni lè lò ẹni lè lò tó gbogbo olùkọ́ yẹn yóò gbọ́ pé kò sí ìnira nínú ìsìláàmù yìí ìjẹ ọkùnrin gbogbo àlámọ̀rí ìsìláàmù ṣùgbọ́n gbogbo ẹni tí ń bá ń ṣe ìgbésẹ̀ tí bá ń rí pé wàhálà ló bá ń kó bára rẹ̀ tó àbí orí tó wà láti padà wá ń yọ orí jáde lágbára àṣà tó ń ṣe ìta lẹ́yìn rẹ̀ ìta lẹ́yìn. ṣùgbọ́n ní nínú wọn ọ̀hún ilé ẹgbẹ́ àìlà àlẹ́ yìí kó mẹ́rin ṣàwọ̀ lọ́wọ́ ní kẹsí àlẹ́ ìràṣẹ́ tó wọ̀. wọ́n ní ayé ìfẹ̀lẹ̀ hàdà sáhàlà àlẹ́kùn ويسر ولم يعسر ولم يعسر بل أنا بل أتاح التيمم عند المرضى وعند فقد الماء توسعة عليكم قل رغبة وشد كفاوة كن ولا وشد تقي في أبا شفاء لا يؤمن قد يمر لا يبتبع قد يمر بعد شد كفاوة ورحمة بكم رب شانوا وجعله في حق من شرع له يقوم يقوم مقام الماء ẹ̀yà múmu ìpèsè bá wá lò yẹn yóò ti mọ bí ó ní ju omi náà ni ilé abẹ́ ń bá ìjú àti àwọn àyè kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá ti sọ pé tó bá rí omi lómi tí kìnnìkún ní òun ní ọ́ lára lómi omi ni ọjà omi ni dandan kí ni olùkí ọ̀la kó ẹ̀ wò kájọ pé èèyàn olómi ọwọ́ á ń ṣiṣẹ́ àwọn olùkọ́ báyìí o kí wàá kí ọ̀rọ̀ ló gbé omi dé. tí a kú lo lórí ìsàmàlà tó kọ́ ti gbóni lé. lẹ́lẹ́ iná tí wọ́n kú ti fáìdì pé yìí ní lo ní ètò ìsàlọ̀ ẹ̀yìn lè tún lè bẹ́ẹ̀ lọ́rùn kí ètò wáyà ọ̀rẹ́ yẹn tó pé yòówó ni ló gbọdọ̀ wà sí ọ̀wà bí o pé a mi ò ní kó ra alábòjì tó ọ̀tà wọ́n wá tó ọ̀tà ní sí bí ọ̀tà alábòjì tó ọ̀tà ní a tó tó wà ní sàlọ́lá tó ó lè ní ẹ̀mí ní ìlà kọ́lẹ̀ lè mú fẹ́wá ń ta alábòjì tó ọ̀tà ní ten thousand naira láti sàlọ́lá ọ̀la yìí mo padà gbọ́ ẹ̀sìn mi yé dé báyìí ní ìlà ìlà alábòjì tó ọ̀tà ní ten thousand naira torí pé kí ni àwọn owó yẹn ìpín ní owó ti náà nù wọ́n lè dá fọ́dọ̀ wọ́n dá fọ́dọ̀ ọlọ́run yìí wọ́n wá ra chicken jẹ wá rò pé àwọn olè ra chicken five thousand jẹ àmọ́ òye rẹ̀ rárá gbóni sọ́ta tó ìsàbàlá pàlá ẹ̀mí ti dáhùn ọmọ yàrá ìyá ìkó àwọn olè wọn àti ti bàálù lọ́wọ́ ni tí mo kí ra wa kí ló ń bọ̀ ojú wa ti rí kí ló ń bọ̀ ojú náà nìyẹn òun ni pé ẹ̀yẹ́ gbọ́dọ̀ mọ́ àròmí náà tó bá àròmí rẹ̀ tó wà rẹ̀ tó wá ṣe ẹ̀yẹ́mú ọlọ́wà ní ìyẹn nìkan kọ́ wọn láti yòó ìlú lè tọ̀ jẹ́ ọ̀tún olúwa ni mo fẹ́ fọ̀ ní máa yẹ ìfúnni kẹ́ wọn ṣàlùwàlá fífọ̀ mọ́ ara fífọ̀ mọ́ ọkàn ṣùgbọ́n náà wọ́n lè dẹ́mùnà ní àìmọ́tà wú àìríkò kó pẹ́ kí ìfẹ́ mi kó pẹ́ fún yín kí àánú mi kó pé torí pé kí ni Ànábì sallallahu alaihi wasallam kí ni àwọn àánú rẹ̀ Ànábì wa ṣàlàyé Ànábì yẹn tó bá ṣàlùwàlá tó wá ṣàlùwàlá yẹn dáadáa Ànábì ni thumma qama ila as-salah tó wá ṣàlùwàlá yẹn kírun Ànábì ni kharajat dhunubuhu gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó yẹn ṣẹ̀ yóò sì máa jáde ní sáwọ́ èyí ìdí ẹ̀ fi ti gbọ́ àlọ́lá ló ló ló lọ yóò ti dá yọkọ dànù ìpín yẹn fojú wò àlọ́lọ́ kọ dànù kọ́dà wà yẹ̀dẹ́ yìí ẹsẹ̀ tí yẹn fi wọ́n méjì dá àlọ́lọ́ kọ dànù wà rìjìlẹ̀ yìí àlọ́lá ti ẹsẹ̀ tí yẹn fi ẹsẹ̀ méjì dá àlọ́lọ́ kọ dànù ìtura pé wàlá kí ni lórí ikọ̀ ìṣẹ́wà fún bí olùwàlẹ̀ ìkọ̀ ìṣẹ́wà kùn wàlẹ̀ kí ní ìmọ̀ta òun àlẹ́kùn. تبقى صلى الله عليه وسلم قل الطهور شطر الإيمان tó kí ọmọ mọ́ra yẹn bí pé ìyẹn ti ní ìdajì ìyẹn pé ìdajì ìgbàgbọ́ ni ìdajì ìgbàgbọ́ ni. صلى الله عليه وسلم ولكن ما من رجل قدسي تتوضع توشل ولا تشل ما إلى أداء ويبصر يديه إلى أرض راعي سوف ولم يجي الله يقول يستطيع في يوم شيء يوم بعد يوم بعد omi yẹn jáde kú lọ́wọ́ yẹn bákan náà wàyí gàgà sọ̀rọ̀ àwájú hàn tí ẹ bá fọ ojú kọ́rọ̀jẹ́ kọ́tọ̀ ẹ̀yà omi wọ́jú yìí ẹ̀ṣẹ̀ ojú náà ní kúkú mẹ́ tí ẹ bá fọ tí ẹ bá pa orí tó àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀lẹ̀ kọ́rọ̀jẹ́ kọ́tọ̀ ẹ̀yà omi rà sí àwọn ẹ̀ṣẹ̀ ó gba orí náà jáde alẹ́bìnrin wáyé sọ àgbọ̀sọ̀dọ̀ rẹ̀jìlẹ̀ tó ẹ sọ̀rọ̀ tí ó gba àwọn ẹ̀ṣẹ̀ tó yà ṣe ìtumọ̀ kọ́lọ̀ bẹ́ fọ̀ yín má lórí ìdúró kan ìlera kan wọlé ní mẹ́rin ìmẹ́ta owó àlẹ́kùn wàlà ẹ̀dàkùn tẹ̀sùn kẹwà ìjẹ́ tí ó máa dúpẹ́ fún ọlọ́wọ́ wa torí pé ọlọ́wọ́ wa ṣe orin fún yẹn fi hàn jẹ́ mùsùlùmí sọ̀rọ̀ lọ́wọ́ wa tó ga jù sọ̀rọ̀ áyà yìí àlàyé nǹkan tó ṣe àwọn ìdájọ́ tó kó sínú náà ni àkàyè tó abẹ́rẹ́ wọn ẹ̀dọ̀ jẹ́ kó sáà ṣe àdínkù agbóyè ọ̀pọ̀lọpọ̀ àdúrà ìlọ tó mọ ọdún lórí islam tó wọn lórí sílẹ̀ lẹ́nu pẹ̀lú àwọn àlùfẹ́lẹ̀ tó ti di ọjọ́ ìkànnì wa. سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. pé ọ̀pọ̀ mẹ́rin ṣe ọ̀rọ̀ ńlá ìmọ̀mà rẹ̀ tí kò bí ọ̀rọ̀ fún tó ń bá yẹn bẹ́ẹ̀ ni kí òun rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ńlá tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kó tẹ́ lọ béèrè rẹ̀ lọ́dọ̀ àwọn àfa nílẹ̀ lọ́wọ́ ayọ́mọ̀ ìyàwó lẹ́nu tí wá fi sọ pé rẹ̀ wọn ò gbà àfẹn tó bá ti wá sí áfíríkà yìí ni ẹni tó ń jẹ́ onídáwà nínú oyún ọ̀gbọ̀n ah! yìí àmẹ́rin ni òní kéyì wọn ni imam wọn ni imam wọn ni ìbẹ̀rẹ̀ ayẹ́bẹ̀rẹ̀ kẹ̀sí ọdún gbà ah! tó wọ̀nyà wọn lẹ́nu tó ayé ọ̀dọ̀ wa ń tẹ̀ wá nínú ìmọ̀mù tó fọ́ ẹ̀ máa ń ṣe é kí n gbìyànjú ọ̀nà kan ọ̀nà kejì láti lọ́ọ́ ìpè á ah, mo gbọ́ pé wọ́n ní tí ẹ bá ń sálọ àlá tí ẹ bá ń fọ apá ìyẹn lọ ń fọ ọ̀rọ̀ ọwọ́ máa ní tòun tó wá ní pé ẹ̀yẹ ẹ̀fọ́ ọ̀rọ̀ ọwọ́ máa tó wá mọ̀ yìí kí tó lálàáfíà ń bẹ́ẹ̀ torí afẹ́ dákòtò bá mi ṣèwádìí. àbúrò àjẹpẹ́ ní tó mọ tí ń ni kí ọ̀rọ̀ yìí ń gbé àdéhùn àmọ́ ìgbà tí bá lè tó lọ sábẹ̀ ọ̀gá lè rí yìí tó tí o bá ti sọ ní tí ó ní gbéraga o tó yóò tó padà níbi láwọn ìmáàmù tó ṣe bẹ́ẹ̀ tí tó ń fa ọ̀rọ̀ tòkòtò ó ń fa ọ̀rọ̀ tòkòtò tí tòkòtò lọ́wọ́ kọjá púpọ̀ ẹ̀sẹ̀ tó lè kọjá púpọ̀ ẹ̀sẹ̀ lọ́mọ wáyé àti ìmáàmù ń gbọ́ ní ojú wíńdò táwọn tó ń jẹ́ àwọn kéèkì ẹ̀yọ́ ń fa láàrin ara wọn ẹnìkan wá ní alẹ́ mi sọ pé tòkòtò gbọ́dọ̀ bá yà ẹ̀sẹ̀ àmọ́ mo wá ní wáyà tí mo lè fi ní alẹ́ mi lọ́ọ́ lè tó sílẹ̀ wá ẹ̀yìn ó lọ́ọ́ gbé ìyáàrú kan rẹ̀ hìn òdì wọn àtìgbà yẹn bàbá yẹn ti tó lè dé kókó ẹsẹ̀ kọ̀ọ̀kan dáwọ́ kó ẹsẹ̀ rẹ̀ mọ́ lọ́ọ̀ kan lọ. ṣókè ṣókè wa ni àwọn ò ní gbọ́ ẹ̀yìn tó kó yòó ní gbọ́ ní ẹ̀yìn tó ò ní gbọ́ àbí ẹ̀tí oníkèrò lẹ́yìn ọ̀mọ́lá àkọ́kọ́ ń rìn oníkèrò lọ́kọ̀ tó ń bọ̀ wáyé tuntun abẹ́rẹ́ wa sọ pé ọ̀gbọ́n ẹ̀kọ́ màlúwa láti nù ẹ̀ńdẹ́ màlúwa láti gan ẹ̀kọ́ ti ní pọ́nlẹ́mù wọn kí ara yẹ àpò lẹ́yìn rẹ̀ ń bọ̀ ọ̀rọ̀ àmì ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ sọ nígbà àpá sọ ni pé kò sí pé ẹ̀sìn máa ń sọ àníyàn jáde tòpé ìwò níbi tí wọ́n yẹ wọ́n ti ní kéèyàn sọ ní kéèyàn rárá ṣe hajj kì í ṣe pé àníyàn lọ́wọ́ ń sọ tó làbẹ́yíká ìtò mọ̀ràn níyàn yìí lákòókò ẹgbẹ́ yọ̀tọ̀ làbẹ́yíká wọn àwọn ọmọ ìgbà làbẹ́yíká wọn àwọn ọmọ ìgbà àmọ́ tó àyè. لو أدرك لبيك اللهم لبيك لبيك لا شيك لك لبيك إن الحمد إن والنعمة لك ويقول اللهم إني أريد أبي نويت حجة أو نويت أمرة وتوبك لبيك اللهم أمرة شنو تقول لبيك نويت لبيك أبو جبت mo jẹ́ pè rẹ àmọ́ ó múra ni mo fẹ́ wá sẹ́nu lọ jẹ́ pè rẹ fún ìwọ́n fẹ́ fún ìbẹ̀rẹ̀ làbẹ́ ìka rẹ̀ tó mọ̀ ṣe wọ́n lọ سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك